ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2024 ṣáájú kókó inú ìròyìn náà olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ìkan pàtàkì nínú ìran ọmọ Yorùbá Sultan ti Sokoto ti wọ gàù ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá jẹ́ ìkan pàtàkì nínú ìran ọmọ Yorùbá ojúlówó ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde kan láti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ìrìn àjò ọmọ yorùbá ní ilé ayé yìí ti bẹ̀rẹ̀ láti àtètèkọ́ṣe láti ìgbà ìwáṣẹ̀ àwọn baba ńlá wa ti ń ṣe àkóso àti ìjọba yorùbá ní orí ilẹ̀ yorùbá láti ìgbà láéláé àwọn òyìnbó ni ó wá sí ilẹ̀ wa pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí bẹ́ẹ̀ ni pẹ̀lú ipá àti ìkúkò ni wọ́n yí ètò ìjọba wa padà tí wọ́n sì tún bẹ̀rẹ̀ sí mú àwọn baba ńlá wa lọ́kùnrin lóbìnrin gẹ́gẹ́ bí ẹrú tí wọ́n mú wọn lọ òkè òkun tí wọ́n sì ti pa eléyìí bẹ̀rẹ̀ láti máa kó àwọn ohun ọrọ̀ wa àti àlùmọ́ọ́nì wa. bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí yí ètò ìṣòwò wa padà bí ó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún òpin dé bá òwò ẹrú ṣíṣe síbẹ̀ àwọn òyìnbó yìí tẹ̀síwájú láti máa jẹ gàba lórí ilẹ̀ wa tí wọ́n sì fi tipátipá gbé ètò ìjọba tí wọ́n lé wa lórí pẹ̀lú ọgbọ́n àti pẹ̀lú ipá ni wọ́n bẹ̀rẹ̀ sí fi kó ọrọ̀ àti ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa lọ sí ìlú tiwọn fún ìdàgbàsókè ilẹ̀ tiwọn nígbà tí wọ́n wá rí i wípé àwọn baba ńlá wa ti bẹ̀rẹ̀ sí rí i wípé ẹrú ni àwọn yìí ń fi wá ṣe lórí ilẹ̀ wa tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í béèrè fún òmìnira ni àwọn amúnisìn wọ̀nyí tún gbé ìgbésẹ̀ tí wọ́n tún gbé iṣẹ́ ibi wọn ga ju ti tẹ́lẹ̀ lọ tí wọ́n sì fi tipá tún so wá papọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà mìíràn tí wọ́n wá ń pe àpapọ̀ náà ní Nàìjíríà nígbà tí àwọn ọ̀dọ́ ibi tí wọ́n pè ní nàìjíríà yìí bẹ̀rẹ̀ sí rí wípé ìrẹ́nijẹ àti ìwà ìkà ni jíjẹ gàba tí àwọn òyìnbó wọ̀nyí jẹ gàba lórí wa àti lórí ilẹ̀ wa ni àwọn kan gẹ́gẹ́ bí ọbáfẹ́mi awólọ́wọ̀ tí ó jẹ́ ọmọ yorùbá àti àwọn mìíràn láti àwọn ẹ̀yà mìíràn bákan náà bẹ̀rẹ̀ sí dìde tí wọ́n sì sọ wípé ó tó gẹ́ afẹ́ gba òmìnira láì fa ọ̀rọ̀ gùn ńṣe ni àwọn òyìnbó amúnisìn wọ̀nyí àwọn òyìnbó ilẹ̀ Britain rí wípé kò sí ohun tí àwọn lè ṣe mọ́ o àfi kí àwọn fún wa ní òmìnira ṣùgbọ́n irúfẹ́ òmìnira tí wọ́n fún wa àṣé kì í ṣe òmìnira gidi ṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí í jẹ gàba lé wa lórí nípa lílo àwọn kan nínú Nàìjíríà láti jẹ́ agbátẹrù fún àwọn amúnisìn yìí bákan náà nípa èyí oko ẹrú náà ni a sì wà síbẹ̀ nígbà yìí ni àwọn kọ̀ọ̀kan láti inú ẹ̀yà àti ìran wọn bẹ̀rẹ̀ sí sọ wípé òmìnira ìran wọn ni àwọn fẹ́ o nítorí wípé nàìjíríà kò pé ìran wọn rárá wípé ń ṣe ni àwọn kúkú fẹ́ padà sí bí ọlọ́run ṣe dá wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ti ara wọn láti ìgbà ìwáṣẹ̀ nínú irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí ẹnìkan tayọ o pàápàá nínú àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹni náà ni olóyè Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá ìdí nìyí tí orúkọ wọn jẹ́ orúkọ tí a mọ̀ lónìí gẹ́gẹ́ bí màmá orílẹ̀-èdè Yorùbá hmm, àṣé òtítọ́ ni wípé Ọlọ́run máa ń rán olùgbàlà sí àwọn tirẹ̀. Sultan ìlú Sokoto èyí tí àwọn ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní pè ní àṣìtáàní ìlú Sokoto tí wọ́n ga o. Ńṣe ni ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé Sultan ìlú Sokoto yìí ti ń gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti rí i wípé ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá lábẹ́ àkóso ẹni tí ọlọ́run yàn mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ ní ìṣòro àìlèmọ́rí ààyè ṣe ìjọba ilẹ̀ yorùbá dáradára láìmọ̀ wípé gbogbo ète òun láti ṣe lòdì sí ìjọba yorùbá ńṣe ni ète wọ̀nyí ń kó páńpẹ́ sí ọwọ́ òun ṣe Sultan yìí ni a ti gbọ́ ní ìgbà díẹ̀ sẹ́yìn wípé ó ránṣẹ́ sí ìlú Turkey wípé kí wọ́n ran òun lọ́wọ́ o gẹ́gẹ́ bí mùsùlùmí kan náà tí àwọn jọ jẹ́ láti bá òun gbé ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá wálẹ̀ ṣùgbọ́n tí orílẹ̀-èdè Turkey sọ fún un wípé kí ó kó wàhálà rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn o bẹ́ẹ̀ náà ni Sultan yìí bákan náà ni ó ṣe okùnfà wípé kí Tinubu ó lọ bá ààrẹ orílẹ̀-èdè France èyí ni Macron wípé kí ó wá ran òun lọ́wọ́ o láti ṣẹ́gun orílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n tí kò rí èsì kankan tí ó jẹ́ ìdánilójú láti ibẹ̀ bẹ́ẹ̀ náà ni sultan yìí bákan náà ti lọ bá ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì èyí ni Britain ìyẹn King Charles wípé kí ó jọ̀wọ́ wá bá òun ṣẹ́gun orílẹ̀-èdè Yorùbá kí wọ́n má kúrò ní Nàìjíríà ṣùgbọ́n tí King Charles sọ fún wípé ọ̀rọ̀ náà kọjá agbára òun àṣìtáàní ṣòkòtò yìí kò dẹ̀yìn síbẹ̀ ńṣe ni ó tún lọ bá àwọn mìíràn ní Britain tí ó lérò wípé wọ́n á lè ran òun lọ́wọ́ ṣùgbọ́n tí kò tíì sí àbáyọ rere fún un síbẹ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ onímọ̀ ìjìnlẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti sọ fún Sultan pé kò sí ibi tí ó yà sí tí ojú àwọn orí o nítorí ọgbọ́n tí Olódùmarè fún ọmọ Yorùbá ó kọjá bẹ́ẹ̀ wọ́n ní í ṣe ni àwọn ń ṣọ́ o tọwọ́ tí àwọn sì ń kó gbogbo ẹ̀rí náà jọ nítorí wípé ó máa tó ìgbà tí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ń ṣẹ̀ lòdì sí orílẹ̀-èdè Yorùbá yìí yóò di ọ̀rọ̀ àbámọ̀ fún un. àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá wá rán Sultan náà létí wípé ṣé ó mọ̀ wípé ilẹ̀ tí òun wà yẹn kì í ṣe ilẹ̀ ìran rẹ̀ á ń bọ̀sibọ́sí kí ó máa lépa ilẹ̀ Yorùbá èèwọ̀. wọ́n tún wá sọ fún wípé kí ó dúró mọ́ ní ibi tó dé yẹn o bí kò ṣe bẹ́ẹ̀ agbára wà láti rí wípé àwọn ọmọ onílẹ̀ ibi tí ó wà yẹn gan máa lè jáde. èyí ni ìròyìn tí a kójọpọ̀ fún òní lẹ́ẹ̀kan sí àwọn kókó inú rẹ̀. olóyè ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá jẹ́ ìkan pàtàkì nínú ọmọ ìran yorùbá ẹni tí ọlọ́run ń lò gẹ́gẹ́ bí olùgbàlà fún ìran rẹ̀. sultan ti ìlú sokoto ti rugi oyin nítorí wípé gbogbo ìgbésẹ̀ ibi tí ó ń gbé lòdì sí ìran Yorùbá ni ọmọ Yorùbá rí o tí wọ́n sì ń kó àwọn ẹ̀rí wọ̀nyí jọ de ọjọ́ tí Sultan náà máa súfẹ́ àgànyìn nígbà tí ó bá bá ara rẹ̀ ní ibi tí kò lérò ẹ kalẹ̀.